أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين آه، أدوك فلورا وتوصوا دي يرولي على البركات ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra Umdatul Ahkam ti afa Abdulghani al-Maqdisi ọlọ́pàá kí ó yọrù sí àwọn lórí àbúwà tó sọ̀rọ̀ lórí nawafil ar-ratiba lórí hadithi 64 níwọ̀n ká ti tẹ̀mí bí an تعاهدا منه على ركعتين الفجر وفي لفظ لمسلم ركعتا الفجر خير من الدنيا وما فيها أرد دلوري حديث عائشة ọlọ́run ọba tí ó yọ́rọ́ sí àwọn alẹ́lẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó sọ wípé lam yakun an-nabiy sallallahu alaihi wasallam ala shay'in min an-nawafil ta'ahudan minhu ala rak'atayn al-fajr àlẹ́bísà sẹ́lẹ̀ kò sí náfìlà tó máa ń sọ ju náfìlà rọ́kà àtẹ́yìn ìfàjìrì lọ èyí gbogbo àwọn náfìlà yòókù àlẹ́bísà sẹ́lẹ̀ kò máa ń sọ rọ́kà àtẹ́yìn ìfàjìrì jù wọ́n lọ torí pé kò sígbà kan tí àlẹ́bísà sẹ́lẹ̀ tó máa ń fi rọ́kà àtẹ́yìn ìfàjìrì sílẹ̀ ó wà nílé ó wà ní àjò ni anabi ò fìgbà kan máa fi rak'atayn al-fajr sílẹ̀ láìkí nínú lẹ́fù ìmáàmù muslim ó ní rak'atayn al-fajr khayrun min ad-dunya wa ma fiha rak'atayn al-fajr rákà méjì tá a máa kí síwájú ìrun àṣùbà ó lóore ju gbogbo tí ń bẹnu ayé lọ àwọn masáyì tó wà nínú hadithi alákọ̀ọ́kọ́ nínú ẹni pé ìsọ tí àdẹ́bísà sálẹ̀m tó máa ń sọ rọ̀kàtàní fẹ́jìrì àdẹ́bí kì í fi rọ̀kàtàní fẹ́jìrì sílẹ̀ ó wà nílé ní ó wà ní àjò ní eléyìí ó fi pé náfìlà ni tí tó lágbára tí a sì fẹ́ kí a má fi ilẹ̀ mọ́ láìkí ó wà nínú súnánù rọwátì láwọn ètò àti kàsẹ́yìn ṣùgbọ́n òun ní agbára ju àwọn yòókù lọ àwọn afáàní súnán muakkada èyí ni pé súnán tó lágbára ó ní rọ́kà àtàlẹ́ ìfàjẹ́ nínú riwaya mi nínú sahihul bukhari da lọ́tí ọ̀dọ̀ aisha ọlọ́ọ̀bà tó yọrù sí ní صلى النبي صلى الله عليه وسلم العشاء ثم صلى ثمان ركعات وركعتين جالسا وركعتين بين الهلاعين ولم يكن يدعها أبدا ولم يكن يدعهما أبدا يبقى عليه الصلاة والسلام يوكي العشاء لينا يوكي نفلا من جو yóò kí rákà méjì yóò jókòó yóò àtú kí rákà méjì ní lẹ́yìn bá ń bá pẹ̀rù èyí tó máa ń kí lẹ́yìn bá ń bá pẹ̀rù yẹn lámúyẹ̀kùn yẹ̀dá ọ̀mà abàdà ànábì àṣà ọ̀sánà kì í fi wọ́n lẹ̀ láìkí gbogbo ìgbà ní máa kí ó ní rọ́kà àtàn ìfàtà eléyìí fi ó fi hàn pé náfìlà ni tí ó lágbára masala ẹlẹ́ẹ̀kejì ó ní fọ́pù rọ́tíbàtù fàjẹ̀ ọlá tí rọ̀kàtà ní fàjẹ̀ yìí tó ní àwọn àdís tí ó wá ó fi ọlá rọ̀kàtà ní fàjẹ̀ yìí hàn ìgbà míì wọ́n pè ní àrọ̀gíbà àfáàmà pé rọ̀kàtà ní fàjẹ̀ wọ́n pè ní àrọ̀gíbà èyí ni pé àwọn tí a fẹ́ kí wọ́n máa kí gbogbo wa kó má fi sílẹ̀ ó wá nù tíra imam muslim láti ọ̀dọ̀ aisha ọlọ́run bá kí wọ́n sọ ní mọ́rọ̀ àìtò rasulullah sallallahu alaihi wasallam fi shay'in min an-nawafil asra'a minhu ila rak'atayn al-fajr qabla al-fajr ipe mi ò rí gẹ́gẹ́ bó ṣe máa ń kí rak'atayn al-fajr lẹ́yìn gbàwá pẹ̀lú tán gbogbo ìgbà ní máa jù kò fìgbà fi ilẹ̀ ركعتان الفجر خير من الدنيا وما فيها يبقى ركعتين الفجر ونورج وتون بلي عيلو èyí ni pé ó lóore ju ilé ayé lọ àti gbogbo tí ń bẹ nú ẹ àwọn àfáàní wọn tó gbà lérò ni pé kì í ṣe pé ilé ayé èèyàn kan ṣoṣo kálukú ló wáyé lé ayé tó ń kálukú sì ní oore tí ọlọ́run wá kọ fún un ṣùgbọ́n oore tí ń bẹ nínú ọkà àtẹ́yìn fàjì òní pé ní láti ìgbà tí ọlọ́run bá ti ṣe ṣe ìdálẹ̀ ayé ní àkọ́kọ́ rẹ̀ títí ìgbẹ̀yìn rẹ̀ oore téyìn ó rí lórí ìraka àtẹ́yìn fàjì ó ju oore tí ń bẹ nínú ẹ̀ lọ eléyìí ó fi hàn pé náfìlà ni tó tóbi ó sì fi àjùlọ rẹ̀ ó fi hàn bákan náà ó tún wá ní ẹgbà wọ́rọ̀ láti ọ̀dọ̀ Aisha ọ̀rọ̀ wà kí ó yọrù sọ ní kana nabiyyu sallallahu alayhi wa sallam yukhaffifu rak'atayn allatayn qabla salati as-subhi hatta inni la aqulu hal qara'a bi ummi al-kitab pé Ànábì sallam nígbà mí ga a ti ama yára kí rak'atayn al-fajr èyí tí ó máa ń kí síwájú kí á tó kí òun àsùbá débi ibi tó máa yára kí dé débi pé èèyàn sọ pé tó ti ẹ̀ka súpàtù fàtí àánú ìdúró rẹ̀ nùrù náà níbi tí àrẹ́bísà sálẹ̀ tó máa yára kí dé so ó rinlẹ̀ pé àrẹ́bísà sálẹ̀ kìí ké kìí ka súrà tó gùn nínú ọkà àtàrí ìfàtí ó wá ní àti ọ̀dọ̀ Abu Hurairah ọlọ́run bá yọrí sí i pé àdébísà ọ̀sẹ̀lẹ̀ fọ́rọ̀ àfihàn kàtí ìfẹ́jìrì kúlíyà ayọ̀ kẹfìrù ọ̀kúnlúwọ̀ lọ́wọ́ àkàtì ìpé wọn ń kà nínú ọ̀kàtí ìfẹ́jìrì rọ́kà alákọ̀ọ́kọ́ yóò ka kúlíyà ayọ̀ kẹfìrù rọ́kà alákejì yóò ka kúlúwọ̀ lọ́wọ́ ṣùgbọ́n sọ́wọ́ tí máa ń kà rárá ó wá nínú àwọn ìgbọ̀wọ́ mi nígbà alẹ́sàndà wọn ń ka àwọn áyà kan nínú suratul Baqara àti áyà kan nínú suratul Ali Imran èyí tó máa ń ka nínú suratul Baqara wọn ni qulu amanna billahi wa ma unzila títí dé ìpàdé áyà náà èyí tó máa ń ka ní rákà ẹlẹ́ẹ̀kejì nínú rak'atayni al-fajr wọn ni amanna billahi wa shahid bi anna muslimun Ibn Abbas ló gba ẹ̀bàwọ́ ọ̀rọ̀ yìí wọ́n sì wà lórí tíra imam muslim eléyìí ó fi hàn pé nínú ohun tí anabisa sallam tó máa ń kà nínú rọ́kà àtàlì fajr ó ní súra kéékèèké torí pé ó máa ń yára kí rọ́kà àtàlì fajr. nínú rìwáyà mi ó wáyé pé anabisa sallam kára yẹ kọrọ mú fi rọkàtẹ alifajiri kúlíà kúl ámàna bìláyì wọn máa kún tìlà ìlẹ́nà wàlẹ́tì fi àlì imran tàcáláwò ilà kálímàtì sàwà ìbẹ́yìnà wà so èyí fi hàn pé kì í ṣe gbogbo ìgbà ni anabisa sallam ló ka kúlíà ìwà káfíìn àti kúrú wọn bọ ṣùgbọ́n kò burú tó bá gbọ́ ọ̀tẹ̀yàn náà nìyẹn kò burú. kéèyàn ó ṣe mùlázàmà rẹ̀ ni pé kó máa ka ní gbogbo ìgbà tí ó bá ka tí ó bá kí rọ́kà àtàrí fàjì so ìparí báàbì tí ó sọ̀rọ̀ lórí an-nawafil àfọ́ onítìrà ó tún báàbì míì وني باب الآذان والإقامة عن أنس بن مالك رضي الله عنه قال أمر بلال أن يشفع الآذان ويوتر الإقامة حديثي ọ̀nà àwọn masáìlú wà nínú ẹ̀ lákọ̀ọ́kọ́ ó ní pé afọ́ onítìrà lẹ́yìn ìgbà tí ó sọ̀rọ̀ lórí àsìkò oorun tán ìgbà náà lọ́sẹ̀sẹ̀ wàá sọ̀rọ̀ lórí orí ìrun pípè torí pé èèyàn ò ní pèrún láì máa àsìkò oorun so àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé wíwá mashru'iyyatu adhan ó wá lẹ́yìn nílé ìgbà tí wọ́n ti ṣe tí ìrun ti di ọ̀ràn yẹn tó wọ́n ti ń kírun síwájú kí adhan tó wá so èyí ni pé àwọn ọ̀rọ̀ kan ti wà tí wọ́n ti kí láìpẹ̀rún so ìdínú tó fi kọ́kọ́ sọ ọ̀rọ̀ lórí àsìkò òun léyìn ọba mọ àsìkò òun kò ní pe ẹ̀rùn àwọn àdísì ha wà tó fi hàn pé wọ́n ti kọ́kọ́ ń pèrún síwájú wọ́n ti kọ́kọ́ kírun síwájú kí wọ́n tó máa pèrún torí àdísì Anas ọlọ́ọ̀bà kó yọ́nà sí ọ ní ذكروا أن يعلموا وقت الصلاة بشيء يعرفونه فذكروا نارا أو يضرب ناقوسا وأمر بلال وأمر بلال أن يشفع الآذان ويوتر الإقامة وأن حديث جافانا هو بابه وأن عليكم توامي أن أنس بن مالك ó ní wọ́n ti jíròrò lórí bóun ni wọ́n ṣe máa pèèpè wá àwọn míì ní kí wọ́n dáná tó bá ti dáná táwọn èèyàn bá ti rí èéfín tí ń tò lókè wọ́n ti mọ̀ pé àsìkò òun tó rùn àwọn náà míì tó wípé ọkà káwọn fọn ìwo púpọ̀ bá ti fún àwọn èèyàn kan wá àwọn míì náà tó ní ọ̀dà ẹja máa lu aago gẹ́gẹ́ bí àwọn àwọn kìrìó tó gbogbo yẹn ẹ̀nẹ́bísà sẹ́lẹ̀ kò gba yẹn ó ní anẹ́bísà sádàpá ní tí ó pàṣẹ pé kí Bilal kó pe irun ayẹ́ṣfà àdáàdà èyí ni pé tí ó bá pe irun àdáàdà wọ́n máa pe méjì méjì tí ó bá pe irun ìkọ́ọ̀mà wọ́n máa pe ní ọ̀kọ̀ọ̀kan náà ìdákẹ́jọ ni kí ni túmọ̀ àdáàdà àdáàdà ní èdè lárúbáwá ó ní fi hàn àbí ìpèpè kéèyàn kéèyàn kéèyàn that is noticed kéèyàn notify èèyàn lórí pé nǹkan kan nǹkan kan ṣẹlẹ̀ o ẹ̀ẹ́dá ni ṣùgbọ́n ní èdè ṣẹ̀ríà àfọ́ àwọn afáàní fọwọ́ ẹbí kírun màá sún sùn wípé ìrántí kan ni pàtó ṣúríà fìlì asìlì ní ìlànà násìbí dùnkún ni wọ́n ti sọ̀rọ̀ àti léyìí tí a ṣe ní ṣẹ̀ríà láti máa fi hàn àwọn èèyàn pé àsìkò òun ti tó ìrun ọ̀ràn èèyàn péré bákan náà ìkọ́mà òun náà ìlànà bí kìyàmì ilẹ̀ sọ̀rọ̀ àti káwọn èèyàn ó fi mọ̀ pé tọ́ àti gbẹ̀rùn dúró òun ti dúró gbogbo ẹ̀ náà wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ kan tó ń tàgbẹ̀ ní díkìrì àwọn díkìrì yẹn náà lẹ́ni wọ́n wà special maksuso ẹni pé dhikr kan pàtó ni òní ò lè wọnú ẹ̀ àfi etí àṣẹ ṣẹ̀ríyà rẹ̀ ṣùgbọ́n kálímà àdán ó máa ń wá ní ìtumà míì gẹ́gẹ́ bí ó ti wá nínú Qur'an ó máa wá ní ìtumà ìròyìn ó máa ń wá ní ìtumà kágbóhùn sókè kágbéyàn ó máa ń wá ní irú ìtumà yẹn nínú àwọn ìtumọ̀ tó wá wà ní Al-Qur'an ọlọ́run ní thumma adhana al-mu'adhdhin ayyu ayyatuha al-'iru innakum lasariqun níbi qissah àwọn ọmọ ya Annabi Yusuf thumma adhana al-mu'adhdhin kì ṣe ìrun ni pé Allahu akbar làwọn ẹni kó gbóngbóng wá gbóhùn sókè pé wá ẹ ti jáde so wọ́n á pè ní adhan níbí lẹ́yìn tó túmọ̀ sí pé ìgbóhùnsókè pé nǹkan bákan náà tó wá ní al-Qur'an fa adhana mu'adhdhin baynahum al-la'natullahi ala adh-dhalimin ẹni pé ẹni ó gbóhùnsókè wá gbóhùnsókè tọ́ lẹ́yìn ìgbà tí a bá ti tá a bá ti forí kò lórí àwọn nǹkan tá a sọ sẹ́yìn so gbogbo ẹni tí ó bá wá lùgbà kí ìbínú ọlọ́run máa bá a almuhim anthena bí ìní pé gbígbóhùn sókè sí nǹkan so àṣùgbọ́n kìí ṣe gẹ́gẹ́ bí a ti mọ̀ ní orí sharia islam abul abbas al-qurtubi oni al'adanu ala qillati alfabihi mushtamilatun ala masail al-aqida ipe irun pípé yìí tó ń ti pé àwọn ọ̀rọ̀ tó

léè tó wà nínú at-tawhid ó sì gbà ẹgbẹ́ ọlọ́run ọba ọba tó pé ni torí pé sífà akbar òní sífà tó pé ni èyí pé ọlọ́run tó tójú gbogbo nǹkan lọ tí ò sí nǹkan míì tó tóbi tó so kẹ́lìmà yìí lásán òun náà kó kẹ́lìmà at-tawhid kó kojú sínú lẹ́yìn rẹ̀ la wá sọ ọ̀rọ̀ kẹ́lìmà tàwíìdì gangan fúnra ẹ̀ ashhadu an la ilaha illallah kẹ́lìmà tó tóbi nígbà kìí ṣe kẹ́lìmà lásán torí pé àwọn ìwọ̀ tó wà lórí kẹ́lìmà yìí ó ní àfihàn gbogbo ànábì òjíṣẹ́ ọlọ́run pátá sí ilé ayé lórí kẹ́lìmà ìlàfihàn náà ọlọ́run ní wàmá àwùsánná mi kọ́pì kẹmẹ rọ̀súlì ilà lóhì ilé ìlànàwùlá ilà ilà ẹnà fáàbùrù kò sí òjíṣẹ́ kan tá a rán wálé ayé síwájú wa nabi muhammad sallallahu alaihi wasallam àfi kọ́yá pé a ṣe wá ìfúgbẹ́ o la ilaha illallah kò sí tọ́ tí ó bá wá jẹ́ pé lórí kẹ́lìmẹ̀ yìí ó ní àfihàn gbogbo àwọn òjíṣẹ́ pátápátá pé kò sí ọba ẹyọ kan kò sí ọba míì tó tọ́ láti jọ́sìn fún àyàfi ọlọ́run ọba ọba àṣọ kí ni ìtumọ̀ la ilaha illallah wọn gan fúnra ẹ̀ ìtumọ̀ la ilaha ó ní pé àkọ́kọ́ èèyàn láti ya kèfèrí sí gbogbo nǹkan míì pátá tí wọ́n ń sìn kìtì ìsọ̀lọ́ gbogbo nǹkan kan táwọn èèyàn máa ń sìn yàtọ̀ sí ọlọ́run ọba èèyàn láti sọ́nà agbọ́n kejì ni pé ọlọ́run nìkan èèyàn wà lójúkọ láti máa jọ́sìn so eléyìí ọlọ́run bá sọ nínú Al-Qur'ani pé walaqad ba'athna fi kulli ummatin rasulan an i'budu Allah wẹ̀títẹ́nì ọ̀hún ẹni pé lódodo ara òjíṣẹ́ lọ sí gbogbo àwọn àlùmọ̀ pátá ipe wọn jọ́sìn fún ọlọ́run wọn fi gbogbo nǹkan tí kì í sọ náà táwọn èèyàn máa ń sìn wọn fi wọn lẹ̀ so eléyìí náà ìtumọ̀ la ilaha ọlọ́run tó sọ ń bómi pé faman yakfur bit-taghut wa yu'min billah faqad istamsaka bil-urwati al-wuthqa ẹnikẹ́ni tí ó bá tí ó bá ya kèfèrí sí gbogbo nǹkan ní ìta máa ń ṣe tí kìí sọ ọlọ́run tó sì gba ọlọ́run ọba gbọ́ eléyìí ló mú òpó àbí okùn tó le olómú dání àwọn afáàní urwatul wuthqa ó ní shahadatu an la ilaha illallah so eléyìí ni kẹ́lọ́ tí ẹni tí ń pèrún tí máa ń kọ́kọ́ sọ lẹ́yìn ìgbà tí ó bá gbọ́ ọlọ́run ọba tóbi tán kẹ́límà yìí látú gbádùn sọ̀dátù mẹ́gbẹ́ ìdí láìlà ìlọ́gbọ́ gbogbo ìrun tá ń kí tí a ò bá gba láìlà ìlọ́gbọ́ ọ̀pọ̀ ìrun náà ò láǹfààní pẹ̀pẹ̀ mọ́kàtà lọ zakata yẹn a sì eh, àwẹ̀ tá a gbà tí a ò bá gba láìlà ìlọ́gbọ́ ọ̀pọ̀ kò sáǹfààní kankan pẹ̀ pàtó iṣẹ́ orin kan tí ń tọ́lọ̀ lè gbà lọ́wọ́ èèyàn tí ò bá ìgbàgbọ́ sí láìlà ìlọ́gbọ́ ìgbàgbọ́ nìkan kọ́ lẹ́yìn ìgbà tí ó bá ṣe ìgbàgbọ́ nínú ọkàn rẹ̀ tán yóò tún wá ṣe níṣẹ́ iṣẹ́ rẹ̀ yóò máa jẹ́rìí sí pé kò sí ọba ní àyàfi ọlọ́run ọba kan ṣoṣo tó ẹ̀dá jọ́sìn ọlọ́run ni wọ̀kọ̀dínná ìlànà àmìlú min amalin faja'alnahu haba'an manthura lóòótọ́ bẹ̀rẹ̀ àgbéyàmà àwọn tí ò sí la ilaha nínú iṣẹ́ wọn ọlọ́run àwọn kan á sọ di ewu tí afẹ́fẹ́ ọ̀fẹ́ lọ gbogbo tí wọ́n ṣe ní ayé ìtọ́jú ọmọ òun kàn tán ṣe ọrẹ tí wọ́n ta ìpa ẹbí pọ̀ tán ṣe oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó jẹ́ ń ṣe iṣẹ́ ọrẹ gbogbo ẹ̀ pátá ní ọ̀jẹ̀ ní òdi eruku táfẹ́fẹ́ ó gbé lọ torí pé wọn ò ṣe lórí ìpìlẹ̀ la ilaha illallah ẹlẹ́ẹ̀kẹta ó ní ìgbàgbọ́ sí àrísàlà òjíṣẹ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní wa ashhadu anna muhammad rasulullah eléyìí ó ní èyí láti gbàgbọ́ gbogbo nǹkan tí ànábì sallallahu alayhi wa sallam tí ó fún wa ní òyìn rẹ̀ láwọn nǹkan tó ju òòrí a sì láti tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam ní gbogbo tọ́pọ̀ wá láṣẹ àti àwọn nǹkan tó sí wa lọ́wọ́ rẹ̀ wà á là náà gbogbo wọ́ ilẹ̀ ìbàṣà á sì gbọ́dọ̀ jọ́sìn fún ọlọ́run àyàfi pẹ̀ ohun tí ànẹ́bí sàásálàm tó fi lélẹ̀ á gbọ́dọ̀ fi nǹkan míì láti fi jọ́sìn fún ọlọ́run ọba àyàfi tí ànẹ́bí sàásálàm tó fi kalẹ̀ pẹ̀lẹ́ ni ẹni tí ó bá ti ṣe lẹ́yìn òun ni ẹni tí ó pé ashhadu anna muhammadan rasulullah lẹ́yìn ìgbà náà ó ní ẹni tí ń pèpè yóò wá pèpè pé hayya ala salat yóò wá pèpè lọ sí ìtẹ̀lé ọlọ́run lórí ìjọsìn tí ọlọ́run ọba ṣe ní pàtàkì ìrun léè tó jẹ́ pé ó ní àsọtẹ́lẹ̀ àwọn òjíṣẹ́ ó náà ní àsọtẹ́lẹ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam síwájú bí ó tó kù lé ayé bẹ́ẹ̀ ni ó ní iṣẹ́ àkọ́kọ́ tí àkọ́kọ́ bẹ̀wò nínú sí ọmọ ànábì adam tó ọmọ ìdí àlùkẹyàmù bẹ́ẹ̀ ni ẹ̀rọ yìí ó ní ọmọdúndín ó ní òpómúlérò ẹ̀sìn tí ó bá ti sí irun nínú ẹ̀sìn kò sí ẹ̀sìn pẹ́ẹ̀pẹ́ kí ló kù fún létí ó bá sọ́kò nínú ẹ̀ so kò sẹ́sìn fi tí ẹ̀sìn tí ó sí irun nínú ẹ̀ kò sẹ́sìn bákan náà irun yìí ó ní àfi dákẹ́fẹ̀rí yàtọ̀ sí mùsùlùmí torí pé ẹ̀ta ìgbẹ́ kẹfẹ̀rí náà òun náà kọ́ lọ òun náà tẹ́ bá ní polo ọlọ́run wa òun náà ni na wọ́n sọ pé òkè lọ́rọ̀ wa tẹ́ bá ní talọ́ talọ́ ṣe ìṣẹ̀dá sánmà yóò lọ́rọ̀ ni talọ́ ṣẹ̀dá ìṣẹ̀dá ilẹ̀ yóò lọ́rọ̀ ni ta ní fún ọlọ́njẹ yóò lọ́rọ̀ ni bẹ̀tọ̀ ti bẹ́ẹ̀ náà wọ́n gbà fún ọlọ́run torí pé ó ń jọ́sìn fún nǹkan ní ìyàtọ̀ sí ọlọ́run ọba sọ irun ó ní gbogbo ohun tó máa ń ṣe òpinya láàrin kèfèrí àti mùsùlùmí lẹ́yìn ìgbà tí wọ́n wá pèpè lọ sí ìbádà tó tóbi yìí lọ́wọ́ tó pèpè míì pé àyà alẹ́ fàdà yìí ni pé ẹ máa bọ ẹ wá sí oríire oríire tí kìí tán so lọ́wọ́ tó wá padà sórí àwọn kẹ́límà tó ti sọ tẹ́lẹ̀ so eléyìí ni àwọn tí àdán tó kójọ àwọn afá wọn ka àwọn hikma tó wà nínú kápẹ̀rún tọ́lọ́ fi ṣe ní màṣúrò lẹ́wà lórí nínú tí Ibn Mulaqi tó sọ alákọ̀ọ́kọ́ ní ìdáhàrù ṣàáyọ̀rọ̀ islam wa tawhid ó ní irun pípé ìgbé àmì ẹ̀sìn ìgbé àmì ẹ̀sìn yọ ni gbogbo bí wọ́n bá ti ń pẹ̀rùn wọ́n ti máa bá àwọn mùsùlùmí lọ́wọ́ àmì gbogbo bí wọ́n bá ti ń pẹ̀rùn wọ́n ti gbà wọ́n ti máa pé àwọn mùsùlùmí lọ́wọ́ àmì bákan náà láti gbé kẹ́lìmà tawhid láti gbé ga ashhadu an la ilaha illallah ashhadu anna rasulullah lẹ́yìn márùn òjò bákan ẹ̀ẹ́láàmù bí dùkú ní wọ́pì sọ́láàt kí àwọn èèyàn ó lè mọ̀ ẹgbẹ́ àsìkò òun ti wọlé o ẹ̀yìn tí ó sàdùwàlá yóò lọ múra àti sàdùwàlá bákan náà ẹ̀ẹ́láàmù bí makani sọ́láàt láti fi àwọn láti fi hàn pé ipò tí ìrun ní nínú ẹ̀sìn ipò tó tóbi ni e, irun e, ẹ̀sìn wo la máa ń lọ sí ibẹ̀ tí kì í bá ṣe ìrun kò sí ṣé a máa ń kéde pé ọyẹ dìde gbàgbẹ́wọ̀ kò sí àmọ́ pípẹ́ ọ̀dà wa yọ sàkáwọ́ àfihàn fún oníkálùkù láti ṣe ṣùgbọ́n àrùn à ń pèpè láti lẹ́gbẹ́ àáfi rẹ̀ tí ó sùn gbàgbé àáfi rẹ̀ létí ẹni tí àwọn iṣẹ́ kan ti gba áńkàrí rẹ̀ látòfin rẹ̀ létí pé àsìkò wọn ti wọlé o bákan náà dùá ilẹ̀ jama'a kí pèpè láti lọ kójọ ìkójọ jama'a èyí pé ká kí òun yẹn nínú jàmá tó fi má jẹ́ pé a máa dá ìrun kí ìdínú tá a fi ń pèpè bákan náà àwọn afáàmì wọn ní ismatu dam ó tún wà nù hikma rẹ̀ láti jẹ́ pé yóò dìfẹ́ǹdì àwọn èèyàn ìtumọ̀ dídìfẹ́ǹdì àwọn èèyàn ni pé ní àsìkò ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá jáde láti lọ jagun ẹ̀sìn ìlú tó bá ti bẹ́ẹ̀ lọ bá wọn jà alẹ́bísà sálàwọ́ ni kó dúró títí di àárọ̀ kí ni hikma dúdú wọn títí di àárọ̀ yóò wá dúró lè wọn bóyá ààbọ̀n tí wọ́n ń pè wọn lóògùn náà ibi wọn bá ti ń pè tó bá ti ń pè nínú ìlú adájọ́ ni ọ̀yá máa kọjá lọ àwọn eléyìí mùsùlùmí ni wọ́n kódà wọ́n ẹgbẹ́ àwọn tó wà nínú rẹ̀ mùsùlùmí ọ̀hún wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ tó torí àwọn tó wà nínú rẹ̀ á fi ìlú náà lẹ́ àdé bá wọjà so ẹ rí pé ìrun pípé yẹn ó dífẹ́ǹdì ẹ̀jẹ̀ wọn láti jẹ́ pé wọ́n máa dojú ogun kọ wọn bákan náà ìrun ó máa lé èsù dìnnà ni ìrun pípé ó máa lé èsù dìnnà ni ó wá nu àdísì ti Abu Huraira tí ó gbà wá ó wá nu tíra Imam Bukhari àti Muslim ó ní adébísà sallam sọ pé ìdánù ní yàrá sọdát nígbà tí wọ́n bá pè é adbara shaytan wàláwù kùrọ́tù hatta la yasma al-aswa àdán ṣètàn yóò yírí padà ní ọ̀sán lọ torí kó lè má bọ́ ẹ̀rùn tí wọ́n ń pè fáyidà kó ní àdánù àgbàdà nígbà wọn bá pè ní tán yọ padà wá fáyidà fúnpù ìbàbí ya adìbára nígbà tí wọn bá ń ṣe ìkọ́mà yóò tún kọ́yìn fáyidà kúrò yẹ tẹ̀síwìmù nígbà wọn bá parí ìkọ́mà tán yóò tún yíjú padà hátà yẹ kúrò báyìí nà lùmẹ́rì wà nẹ́fsì títí yóò fi gbìyànjú láti dá wàsùwàsí lẹ̀ sínú ọkàn tí ń kírun yẹn yaqulu udhkur kada wa kada yóò máa rántí nǹkan báyìí rántí nǹkan báyìí rántí nǹkan báyìí gbogbo tètè yóò rántí tẹ́lẹ̀ kọ́ bá bẹ̀rù kó ìgbà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ máa rántí àwọn nǹkan ọ̀hún máa lẹ́nu yaqulu yẹ́fùkù ntí yóò rántí tẹ́lẹ̀ hatta yàgbọ́n rọ́jòló ìyẹ́dìrí kàmsọ̀nà títí òfin ní máa kí ni tó kí rákà méjì ló kí ni ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ kò tiẹ̀ wá ní màmá torí pé èso ti fi ọkàn rẹ̀ ṣeré so ànábì ni fáyidà lẹ́nu yẹ́dìrì àhàdùkù kàmsọ̀nà tí nǹkan báyìí bá báyìí nínú òun tẹ́ ẹ̀ ma mélòó lẹ́ kí àfẹ̀lẹ́fẹ̀n àwọn àrùbà mẹ́ta ní àbí mẹ́rin ànábì ni fàdíyẹ́sùtù sájàdàtẹ́yìn wọ́n wọ́n jáde kó ṣe sàjàdàtẹ́yìn nígbà tí wọ́n wà ní ìjòkó èyí tí a pè ní sùjúdù sáhàwù so eléwà nù hikma ìrun pípé bákan náà salamatu min tasalluti shaitan wa ghalabatihi ó tún wà nínú pé ó máa ń kóyàn yọ kí èsù kọ́ má lè borí èèyàn láti ẹ pé èsù yóò jọba léèyàn lórí gbogbo gbàtí ẹ̀ máa ń gbọ́run tó sì ń pèrun sọ èsù ní ráyè àti jọba lé lórí